أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم جلدهم واعلموا أن الله مع المتقين وإذا ما عزلت سورة فمنهم من يقول أيكم زادت هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا فزادتهم إيمانا وهم يستنشرون وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون أولا يرون أنهم يفتنون يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله سميع العليم من الشيطان من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم ارحمنا بالقرآن العظيم آمين واجعله لنا إماما ونورا وهدى ورحمة آمين اللهم ذكرنا منه ما نسينا آمين وعلمنا منه ما جهلنا آمين وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار آمين واجعله لنا حجة يا رب العالمين واجعله لنا حجة يا رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم يا هو الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين وإذا ما أنزلت سورة فمما يقول أيكم زادته وفي إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا وَإِذَا مَا وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم لأحد ثم انصرفوا صرف الله قلوبهم لأنهم قوم لا يفقهون لقد جاء جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنون رؤوف رحيم تولوا فقل يسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم الحمد لله رب العالمين بفرد خطيئته وبفارق زوج ببارد خلق دم للجنة أخرجت البرايا من الجنة أخرجت البرايا وأعتقد موت ọlọ́run wa dá ọpẹ́ fún ọ. bí bẹ́ẹ̀rí ni lẹ́mí látara àánú rẹ látara àánú rẹ ọlọ́run tó ṣe wá ó lẹ́rù rẹ tí ó ṣe ti ẹ. bí bẹ́ẹ̀rí ni Tayọ wípé kánù fún wá ojú rere èrè ọlọ́run. Bí parí bí ìkọ́ tí àti wọ́n ti parí bí bá fún kámẹ́rì ìrò rẹ̀ láti ń ṣiṣẹ́ ta ní wípó lè lọ́nu. Nínú tí máa ń lọ́lọ́run lè dídá jókòtì. Inú ọlọ́run a máa dùn káwọn èèyàn máa jókòtì ọ̀rọ̀ ẹ̀. títí máa mú ìyá jìnà Orítọ́lọ́ ọmọ ní kí èèyàn máa gbọ́, èèyàn máa mọ eléyìí lọ́tọ̀, eléyìí ọ̀tọ̀. Bí fárídì ìkọ́bíìrì àti wà bí fárídì dàmí. Lára wọn ò ní yágádá sọ̀rọ̀ ọlọ́run tó lè mú wa jèrè ayé àtọ̀run sí. Ẹ̀ṣẹ̀ kan só ní bàbá wa Ádámà. Bí fárídì ìkọ́bíìrì àti wà bí fárídì dàmí. Ìjẹ́líjà. Ìjẹ́líjà náà àti ó kúrìjà bí ilẹ̀ bàbá. ọsọ tí bàbá wa Adam wọ́n fi bá níbi ẹ̀dá ń bí i. àti ìṣẹ́ká ẹ̀sẹ̀ kan tó ṣe tọ́lọ̀ rí ọmọ jésù ó sì ti mọ̀ pé jẹ́ torí kò sí ní sọ lọ́wọ́ gbogbo nǹkan ló ti kọ kó máa ṣẹlẹ̀. wọ́n fi bá ẹ̀dá gbogbo nǹkan lọ́wọ́ ń mà kó tó máa ṣẹlẹ̀ nínú àwọn tí mo kọ́dà a gbé òun náà ni kíkọ gbogbo nǹkan mima gbogbo nǹkan gbígbèrò gbogbo nǹkan fífẹ́ ìtọ́bá ṣẹlẹ̀ olóògbọ́n ṣẹlẹ̀ bí àwọn àmàrọ́ tí bú kádàrà ní kádàrà nìyẹn fàdí àti wà bí ádámọ̀ ọmọ jẹ nínú èròǹgbà rẹ̀ náà ní pé yọ jẹ ọlọ́run ti mọ̀ pé ádámọ̀ ó jèso ṣùgbọ́n ọ̀pá aláṣẹ ẹ̀kọ́ ọmọ jẹ akọ́sí wípé yọ jẹ kí n táà ọ̀sẹ̀lẹ̀ kó lè ṣẹlẹ̀. mìnálíjà náà ti ó kórìyà bí tádámà jẹ́ yìí gbogbo wa fi di èrò ayé torí bàbá wa ní ádámà àlìjánà ní ń gbé tẹ́lẹ̀ tí ọba sí yẹn ní àlìjánà ni wọ àwọn náà bá wà ṣùgbọ́n látàrí ẹsẹ̀ káóso wọ́n bí bàbá wa ádámà sọ́sẹ̀ من الجنة بأخرجت للمرايا من الجنة wá kó nínú àlìjẹ́nà wà kẹ́rí wà jẹ́jẹ́ bá máa ṣe wà àwọn èyí tá ń ṣe yìí ìtọ́lọ̀mú retí lọ́dọ̀ wà ní tẹ́ẹ̀sì táa bá ṣe ṣe fẹ́ kálì tún padà sí tí wọ́n ti kó ajáde wà láti ń tàn a ń sọ máa bá wà ìjánà padà tẹ́bí náà wà kó bẹ́ ẹ̀kọ́ òṣù lọ́sẹ̀ tí èkó gbogbo wá jáde wà á ń sàbí ní òòlò fíìmì náà lè àtọ́ọ̀lá wà á gẹ́mì náà lè òòlò bèmì náà lè bàtọ́ yá wà kẹ́ الخطايا إليها بالقلوب من الخطايا إليها بالقلوب من الخطايا إليها بالقلوب من الخطايا أتتهم السنين بلوشا إليها أقوى أقول لجنة يقلوزة أولا وانت ما فاسه ẹgbẹ̀ẹgbẹ̀wọ́ ẹ̀sẹ̀ nígbẹ̀ lọ́rùn tí wà bó ló ṣe rọrùn. Ilé ìrẹ́lùbí lè múlú bíbí náà ní gbọ́dọ̀ ya. Ilé ìrẹ́lùbí lè múlú bíbí náà ní gbọ́dọ̀ ya. Ká máa wá di ìyọ́nú ọlọ́run ọba lọ. Ibi ọlọ́run tí máa yọ́nú sí ìyàn náà ni máa ṣe ìgbọ́ràn sọ̀rọ̀ ẹ̀. Ká máa ṣe ìgbọ́ràn sọ̀rọ̀ ọlọ́run ọba

ọ̀rọ̀ wọn ni kéwù wọn ni ìmọ̀ wọn ni kí ajèrè lára wọn àwọn tí wọ́n pilẹ̀ kíkọ́ ni lórí gbogbo àwọn tí wọ́n tẹ́wọ́ gbà nígbà táwọn àpilẹ̀ ṣèjì gbogbo wọn ní á ní ìpadàdà lórí wa ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan wọ́n ìwọlọba tí ó fi ìmọ̀ mọ́gègé gègé tí ọmọ nǹkan kan tẹ́lẹ̀ gbogbo tí ń dà àyíní tí wọ́n dà gègé ọmọ nǹkan kan tẹ́lẹ̀ ọlọ́run ló fi máa alámẹ́lì irú alámẹ́lì kọ̀lẹ̀ tó fi mọ̀ gègé alámẹ́lì àrẹ̀ àmàbílẹ̀ kọ̀lẹ̀ òun ló fi màmá gẹ̀gẹ́ tó fi ma tó fẹ́ kọ tó fi rí kọ níjọ náà ọ̀pá náà lára wọ́n sí mọ́sálá yìí sí èyí dáa màmá jẹ́ àgbàgbé ẹ̀ àmín torí pé èyàn bá ma nǹkan tó kọ́ gbàgbé tó bí ọ̀dọ̀ lọ. Alẹ́mẹ́lẹ́ ìdára alẹ́mẹ́ alẹ́mú yá níjọ ọlọ́run ti ní kọ́ máa mà láì lólùkọ́ láì kọ́ nǹkan láì máa nǹkan kọ ọlọ́run ọjọ́ gbàgbé lórí àdéhùn ọlọ́run tọrọ Àkó gbogbo nǹkan fún ọ. Lẹ́nukùnrin ń jẹ́ pàlátàntà. Pàlátàntà olùgbàgbé. Ìlà máa ṣá ọ̀lọ́. Ọlọ́pẹ̀ yìí táwọn ọlọ́wọ̀ bá fẹ́ kọ́ màmá ìlókù. Ìnáwó yára mú lè jẹ́ ọ̀wà máa yà bá. Ètò ọlọ́wọ̀ bá fẹ́ kọ́ mi ìlọ́ màmá yìí. Ọlọ́lẹ́ ìta àbáfẹ́ wà lẹ́jọ́ màmá yìí àwọn àfá wọ́n sì sàlàyé wọ́n ní súrà kan wọ́n bẹ̀rẹ̀ tó ibi tọ́wọ́ àwọn àrùn súrà tó jẹ́ sí wípé wọ́n kejì wọ́n bẹ̀rẹ̀ tó súrà dábẹ́ parí tí wọ́n rí kàmá àà ìlàmáṣà aláwọ̀ àwọn àtẹ́rẹ̀ lórí nǹkan mí náà ẹgbọ́ ma ọmọ ọjọ́ lè látìlù kọ́dìrì ọmọ ọmọ ọjọ́ tọ́ Ẹnu ọjọ́ mi sára Ẹni tó rẹ̀ ń gbà àti ọ̀rẹ́ lò ní tí wọ́n mú. Wọ́n máa ń yà bàbá. Wọ́n lọ máa ṣe òtàlú ọ̀rọ̀ fẹ́jà. Èyí káàkiri bára wà lórí ẹ̀rí. Wọ́n lọ sí máa ṣe

Ẹbí làwọn bàbá jẹ́ títà àmúgbùgbù lónìí. Ọwọ́n náà bàbá tó lọ tí wọ́n jagun ẹ̀sìn. Ṣùgbẹ́ èyí tí wọ́n jà tó dàbí rẹ̀ òun ló fún ìfọ́mọ̀ta. Gbogbo àbàbá ọlọ́run kọ́kẹ́ wọn, ẹlòmíì tí ó àbàbá mi. Ọwọ́ adé lónìí, ẹnu rẹ̀ ń yọ̀. Òun pé ẹnìkan oríbákan, èèkan, ẹ̀ ò lè ọmọ ìyá rẹ̀ Mùsùlùmí ẹnìkan ò lè bá lọ nínú ẹ̀tẹ́ ìjọ́ lójú kọkíbùlà kan náà súnà àwọn bàbá táà kí wà wọn ni wọ́n fojú mi lẹ́ Wàkúlì ìmọ̀ ìyàdà ìlmi máa rí fàtàn. Ẹnu akáwọ́ mẹ́yà ní gangan lórí ìrún. Ó jẹ lórí èyí tí wọ́n wá tọgbà kan ní tó ọ̀pọ̀. Àlímọ́ Àbàbá ò ní ẹjìyà, orí ni wọ́n bí ń rú Kùránù kiri ogbó létò. Ogbà àwọn tí wọ́n jẹ́ àbá àwọn akẹ́ndí àwọn jọ máa kéwò àwọn lè sọ. Wọ́n rú tí wá tí wọ́n fi fọ́ ìmọ̀